وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوبكم إلى دعوات إن شاء الله سبحانه وتعالى lórí dídá wa sí àti ṣíṣẹ́ wa fún lórílẹ̀ látàrí ti Islam abẹ́ Allah wa ta'ala kó mọ̀ yọ wá ní dá Islam ìyẹn ni pé agbo Islam kọ́lọ́ mọ̀ yọ wá kó ń bẹ̀rọ a jẹ́ mùsùlùmí lónìí aláìní má jẹ́ mùsùlùmí má lọ́la ṣàtọ́rọ̀ sáà pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà àsìkò ẹlẹgẹ́ ni fún àwa tá a jẹ́ mùsùlùmí ó rọrùn fún èèyàn láti yọ fúdá kúrò láwùjọ Islam bí olúwa fúnra rẹ̀ ò bá tọ́ wa sọ́nà ẹ̀rí pé ojúṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú khutbatul haja tó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà nínú tó máa ń sọ ni pé mẹ́yà àdìhìlá fàlámù bílàlá wà mẹ́yìn yóò dìlé fàláhà dìyàlá mẹ́yà àdìhìlá ẹni tọ́lọ́run ọba bá fi mànà fàlámù bílàlá alimodílù bẹ́ẹ̀ tó ń sọ̀yàn kò sí ẹni tó lè sọrú ẹni bẹ́ẹ̀ nù mọ́ láíláí tọ́lọ̀ bá fi mọ́nà àmọ́ wà mẹ́yìn yìí lélẹ̀ báwọn afáàmọ́ ń tú léde Yorùbá sí ẹ tọ́lọ̀ bá fi sílẹ̀ sí ní ìṣìnà torí pé ó tún lè sọ àwọn èèyàn tá bá ní ẹni tọ́lọ̀ bá sọnù ẹni ẹ̀ sọ ọlọ́run tí ẹ máa ń sọ yẹn nù àkídà ò ní iye àfikẹ́ ọ̀tún kọ́ ṣàlàyé torí pé ìmọ̀nà àtàìmọ̀nà tàgbé ní àánú ta ló dá méjèèjì ẹ̀tọ́ wá ọlọ́run sọ yẹnu ó wà nínú ìdín agbára ọlọ́run kù ó wà nínú kíni dídín agbára ọlọ́run kù ó dàbí kí ẹ sọ pé ọlọ́run láíláí ṣe ò bímọ nítorí sọ ni pé ọlọ́run ò bímọ àmọ́ kò lè bímọ gbólóhùn yẹn ń sọ ìbín agbára ẹ̀kùn ṣùgbọ́n ti sọ fún wa pé òun ò bí torí náà ọlọ́run kò bí ma ní kìí ṣe tàì lágbára torí pé fàáàlù lè máa yùrì aláàkó lè ṣe ìkọ̀dẹ̀ mọ́lákàwà kọ́hàrọ̀ ìyáàdì ìwọ̀n lakútukú lè ṣe alágbára lọ́lọ́run kò sí ìgbàgbọ́ kò sí ní kápá ọlọ́run àmọ́ yóò sọ fún wa pé ilé òun ò ṣe kò ní sọ pé òun ò lágbára ẹ̀kọ́ àwọn tọ́lọ́run ò ṣe yẹ ètò súnmọ́ nínú ètò pọ̀ ní láyà lè kò bí jàlá dìlà kò bá ìjẹ́ ti tóbi ọlọ́run ọba mu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ inú sọ́rọ́tù Yásì àbí sọ́rọ́tù Mariam sọ́rọ́tù Mariam. wàkọ́ọ̀lù takọ̀dà rahman wàlẹ̀dà àwọn kan sọ pé ọlọ́run ń ma àbí ilé ìtọ́lọ̀ ń sọ bẹ̀ níparí ọ̀rọ̀ ni wípé gbogbo èèyàn pátápátá wọn ò bá ọlọ́run kíni àbẹ̀dá nípò ẹrú pàdé ọlọ́run tó tó bá ti ṣe ẹgbẹ́ nìkan máa wà exempted ó máa yọ kúrò ní fún wa bá fi sílẹ̀ sínú ìṣìnà bá sọnù. <laughs> fàláhádì aláwọ̀ ẹni tó fọ́nà máa ò sí o ọlọ́run sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìkápá kó fìyàn mọ̀nà ò sí lọ́dọ̀ rẹ̀ ìmọ̀nà tá a sọ yìí lẹ́gbẹ̀ẹ́ àfáà ṣe ṣàlàyé àfáà alákìídà ṣe mọ̀ wá pé ìmọ̀nà méjì ló wà ìkọlù tí mò ń ṣe lọ́wọ́ yìí hidayatul bayan wàlẹ̀ irishad ìmọ̀nà kátọ́yàn sọ́nà pé ká ṣàlàyé ojú ọ̀nà yẹn fún ká sì júwe ẹ̀ ìyẹn wà níkàpá ànábí sallallahu alaihi wasallam olèmí náà ń ṣe lọ́wọ́ yìí àmọ́ hidayatul tawfik ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́nu kẹ́yìn tẹ̀ ń gbọ́ kẹ́ gbàá pé bó ṣe rí nìyẹn kẹ́ ẹ lò kò sí lọ́wọ́ mi ọwọ́ ọlọ́run ló wà ìgbà mí ọ̀rọ̀ tí ẹni tó ń kẹ́ bí ọ̀rọ̀ tí mo kàn máa ṣàlàyé kékeré tó sì tún gójù bá ń lọ nípa pé kẹ́nìkan máa ń ṣe mọ̀kọ́dímà náà ọ̀rọ̀ ànábì ní ìtàgbé ní khutbatul haja ẹni ọlọ́run bá ṣì lọ́nà kò sẹ́ tó lè fi mọ̀nà tí ò ní jẹ́ kẹ́lẹ́ mi ò kírun mọ́ ni aníró ẹ̀sìn wò ní tọ́lọ́run ṣìyàn lọ́nà ìṣèkà ni àṣọfẹ́ká wọ náà ní tó fi ń ṣìyàn lọ́nà ṣẹ́rí pé yóò tún ní problem so ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ tó yẹ kó gbọ́ yé ń bẹ̀ ni pé kó wá máa bẹ̀ ọlọ́run o kàmí kún ọ̀kan nínú àwọn tó ní ṣì lọ́nà o olúwa o má jẹ́ kí n wà lára àwọn tó ṣì lọ́nà tó yẹ kó máa bẹ̀ lọ́hùn nìyẹn o jẹ́ bí hadith ẹlẹ́ẹ̀kẹrin hadith àbínú jọ́fìmọ́ pè ní hadith four ní ogójì hadith àlè Imam Nawawi forty hadith ẹ̀ hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu tó ní inna ahdakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó tẹ̀ tó sọ ní wàhùn as-sadiqul masduq olódodo lànàbí ẹ̀ ń ta àgbà lódodo ni. Ó ní ọ̀kọ̀ọ̀kan nù yín gbogbo atájókòó àtàwọn tó ti lọ ìṣẹ̀dá wa kó jọ nínú àpòlùkẹ́yà wa fún ogójì ọjọ́ ní ipò àtọ̀ títí títí tó fi wá sọ gbájúgbájú ìpìyẹn tó fi ní yakunu mitla dalik a wà ní ipò yẹ ogójì ọjọ́ yẹn náà alákọ̀ ní ẹ̀jẹ̀ kíkí kí tí ó tó sọ pé mọ́tògọ̀ tí ó fi wá di kí ni tí ó fi wá wà nípò bá ṣe ẹ̀ràn tó wà ní lẹ́yìn náà yorùsàlù ilẹ̀ ilẹ̀ malak àwọn arán mọ̀láìkà kan sí oyún yìí tó wà nínú ìyá yẹn yóò ń fàkù sí hero yóò fẹ́ ẹ̀mí sí ẹ̀dá tọ́lọ̀ ń dá síbẹ̀ yìí wà yóò pọ̀ bí arúbá ìkàlẹ̀ máa ti á pẹ̀lú àwọn kíni gbólóhùn mẹ́rin kan àwọn nǹkan mẹ́rin kan because the risk yìí arísìkí ẹ̀ ẹ̀dá tó wà nù oyún yẹn tí ó sì wáyé yìí wà á mẹ́lẹ̀ yìí iṣẹ́ wo ló fẹ́ ṣe láyé wà jálẹ̀ yìí àsìkò wo ni ó lò láyé wà ṣàkíyì am sa'id ṣó lórí ibú ni ó yà ní àbú lórí ire wọ́n dìtà mí ẹ̀ lẹ́yẹ pé tí èèyàn bá ní obìnrin láti gbà tí ó ti fẹ́ súnmọ́ obìnrin ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀kọ́ mọ̀yàn ojú lórí ire láti àti ti fẹ́ fọwọ́ kan obìnrin yẹn ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí ọmọ tó fẹ́ bí kò lè yà ọ lóríire tóbìnrin yẹn bá wọlé kó tó súnmọ́ yóò gbé ọwọ́ ìyẹn obìnrin tí wọ́n fẹ́ fẹ́ yẹn ṣẹ̀rù pé inú ṣẹ̀rẹ́ islam àti ìgbà pé wà tí ò súnra mọ́ra rí aṣọ orí yẹn bí àtàrí obìnrin yẹn níwájú irun tó wà bí àtàrí yẹn yóò gbọ́wọ́lé yóò bẹ̀ lọ́wọ́. Allahumma inni as'aluka min khayriha وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه olúwa mo tọrọ orí tí ń bẹ lára ọmọbìnrin yìí o àti tó dámọ nínú orí o mo sáàdì ọkọ níbi aburú rẹ àtàburú tó sápamọ́sá rẹ tó dámọ o tèmi ò fojú rí iṣẹ́ bẹ̀rẹ̀ ni tó bá fẹ́ súnmọ́ اللهم jannibina shaitan wa jannibi shaitan ma razaqtana olúwa yàwá ya shaitan ọ̀rẹ́ tó fi tàwa àbí tó ọmọ tó lè tara ìbálòpọ̀ ìjáde ìyá ọmọ náà ya shaitan ẹ̀rí pé yẹ́ bí bẹ̀rẹ̀ a tó máa tọrọ fún wa máa bẹ́ lọ́wọ́ tó dà pé ọmọ yẹn lè jẹ́ olóríire so abdullahi ibn masud wa ń tẹ̀síwájú ànábì sallallahu alaihi wasallam pé fawallahi alladhi la ilaha illahu ó ń fi Allah subhanahu wa ta'ala tí ò sí ẹnìkan tíjọsìn tọ́ sí lódodo àyàfó nìkan búra inna ahadakum la ya'mal bi amali alil nari حتى ما يكون بينه وبين إلى الذراع فيصدق عليه الكتاب فيعمل بعمل بعمل أهل الجنة فيدخلها yóò máa bẹ́nu yẹn tí yóò máa ṣiṣẹ́ ọmọ náà lọ kánrin agbégun gbégun gbégun amutimutimutí yóò kàn kù díẹ̀ títí ń gbégun títí mutí hùn títì náà nítumọ̀ sí yóò bù sátà ikú yóò kàn kù díẹ̀ báyìí kó jáde láyé kó kú síra ó gbà wájú ẹ̀ àkọọ́lẹ̀ ó gbà wájú yóò bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọmọ àlìjẹ́ náà lẹ́bàá rí pé òní ò mọ̀ gbá mọ́ṣáláṣí yóò mọ̀ fò àdé òní ò tún máa sọ fáwọn yẹn pé ẹ ẹmu rádaràdà wo ló mú kò sí nǹkan kan nu ẹmu ìyà ló wà ń bẹ àwọn yàrá máa gba ṣé kò sí àwọn ọ̀rẹ́ ìdánwò gba orí ẹ̀mọ̀ ti dàrú ẹ fi yóò kàn kú yóò kàn lọ wà ni. a sì rí nínú yín iṣẹ́ ọmọ àlìjẹ́ ni yóò máa ṣe lọ fà á. àtàmẹ̀yàkúnú bẹ́ẹ̀ náà wá bẹ́ẹ̀ náà díẹ̀ báyìí ni ó kù kó jáde láyé kó síra ọba fàyà àlì náà ni àbá àta ti mọ̀ tẹ́lẹ̀ ni kò sí nǹkan kan tí wọ́n fẹ́ mú ṣe wọ́n fi ń tọ́ bàdànù ni ẹmu tí ò dá ní ẹmu ọ̀pẹ epo yẹ pé ògùrọ̀ dá ní ò bá wọn sọ bẹ́ẹ̀. à kí lábẹ́ sọ àbá tó ti ń sọ̀rọ̀ nípa ká kírun á ní ìrun kíkí yẹn kò sí nǹkan fẹ́ ló bẹ̀ ju social interaction ṣẹ̀wọ̀n bí bá ṣe wá sí mọ́ṣáláṣí wọn á máa kí àwọn èèyàn káàkiri pé ilé ẹmu gan-an tí ẹ bá lọ bẹ̀ àwọn ọ̀rẹ́ pọ̀ ńbẹ̀. kí làbá yìí sọ yìí gbogbo àwọn nǹkan yóò kàn yí padà ní ní ìbàlẹ̀ ọ̀wọ̀ náà nínú tó jẹ́ káwọn pé àdìsí yẹ ọ̀rọ̀ àná nìyẹn òdodo ni pé tẹ́jíríbà confam ẹ̀ experience ìrírí níta àfojú wa rí báyìí tí ò sí pé iyèméjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wàá lọ ọlọ́gbọ́n ó ṣe ọlọ́gbọ́n ó máa bẹ́ẹ̀ lọ́wọ́n àlìjẹ́ náà اللهم اجعلني من الذين يستمعون لقولا ويتبعون احسنا olúwa ò ṣe mí ní ọ̀kan náà tí gbọ́ wá gbọ́ yìí yòówù ní yìí tó dáa bẹ́ẹ̀ ni ti wọn. wọn ò ní ni. وفي الآخرة حسنة وقنا عذاب النار ní láńlọ́dà ọ̀fẹ́ṣọ̀ wa wọ́n ní whatsapp group wọ́n ṣẹ̀ dálẹ̀ ẹnìkan wá sẹ́ndì ó sẹ́ndì mẹ́sẹ̀gì kan rẹ̀mọ̀ kálukú máa ń sẹ́ndì nǹkan ó wá ní àwọn ọmọ àmì muslim ó ti withdraw ọmọ nǹkó ní islamic school muslim school ó ní kí ló dé tóun fi withdraw wọn ni pé ó ní àwọn ọmọ yẹn délé ó lóun kàn rí pé wọn ò dọ̀bálẹ̀ kí òun èyí tó jẹ́ ọkùnrin èyí tó jẹ́ obìnrin ó ní kò kúnlẹ̀ wọ́n wà pé irú àwọn ọmọ wo leléyìí tí ò ní ìtẹríba yìí tí ò ní ìbọ̀wọ̀ ó lóun wá lọ sílé ẹ̀kọ́ wọn ó láwọn tíṣà yìí wá sọ pé tíṣú náà sọ nìyẹn ah olóhùn ti gba àwọn ilé ìfẹ́ pa àṣà wọn kí wọ́n àṣà wa tó ní red flag ẹ̀gbọ́n ṣe máa ń sọ ní ìsìnkìsì red flag pé àmì nìyẹn oníbò òǹdíkọ́ àwọn ọmọ kò ní skul mùsùlùmí o lóòtù tí wọ́n sí skul mi. kòrónù tawhid ìmọ̀lọ́run lọ́kàn táwọn ọmọ ẹ̀ mọ̀ kòrónù àìmọ̀lọ́run lọ́kàn mọ́ táwọn ọmọ rẹ̀ ó dà ní ọ̀hún. irú wọn tó bá yá yọ àmọ́ ké ẹ̀yàfà ọmọ òun yìí ní wà dọ́gbọ́n jọ tọmọ ìbá fẹ́ má rí ọmọ rẹ̀ obìnrin tó mú kiri yóò wá yóò kúrọ́ lúkú lọ́kọ̀ ẹ̀ ń jẹ́ jọ́ọ̀nù ni o irú ẹ̀ ti ṣẹlẹ̀ mo rí tó ìvọ́ọ̀bù mi gbẹ̀múra mi wá bá wa ó sọ fún mi òun fẹ́ ṣe márèjì ọmọ òun èmi lòun fẹ́ kí n márèjì inú mi tiẹ̀ ti dùn pé a dúpẹ́ o mo ti gbé agbádá tó gbé wọ̀ kó àwọn ọmọ àjọ débẹ̀ àmọ́ gbà tí mo wo ibẹ̀ yẹn ojú àwọn tí mo rí yìí kò sáàmì ìsìláàmù lára wọn náà mo wá béèrè àṣẹ nìyẹn kiri yóò ní bọ́ọ̀lù christian kan ń gbélé àwọn fámílẹ̀ christian kan ń gbélé kò sí problem nǹkan náà àwọn afá àtàtì ẹ̀jẹ̀ lọ ní kí n jẹ́ ká kúrò bí ká bínú kúrò bí àbínú kúrò bí àfà ojúṣe wa ni ká ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kó yé wọn yékéyéké àbínú lọ kankan àjókòó ni gbàtí èyí wá dìde wá ní torí mo ti rí báwọn èèyàn ńláńlá wà ń bẹ tá a bá kàn lọ báyẹn tá a bínú lọ a tún ti kun Islam ní àbí akún mùsùlùmí ní ọ̀dà èèyàn burúkú. These are wicked people. They want to cause commotion against marriage. Wọ́n fẹ́ dá wàhálà lẹ́nu. Àwọn ti sọ pé Mùsùlùmí ò ṣe kí ni wọn ò láàánú. Ẹ̀rí wọn ò ṣe ṣàánú bọ́ ìyẹn tó wà látòdìdí Ìbàdàn. Ìbàdàn mi wá gba máìkì, wọ́n wá ṣàlàyé fún wọn wípé lakum dinukum waliya din pé ẹ̀sìn ti ní fún mi ní fún yín mo ṣàlàyé rẹpẹtẹ in àwọn kò jọ reverend kò jọ pastor kò jọ àwọn tí wọ́n di kóòtù tí wọ́n wá gbogbo wọn wá bọ̀ gbà ah, no no no nítorí náà àwa ò ní lè ṣe márèjì with kúlì sùhùlà they were happy ẹ understand àtọ́kọ̀ yẹn kí àlàyé tí mo ṣe wọ́n dẹ̀ ra kúrò wọ́n ní mo ní mò ń lọ tó kí mi dáadáa pé èèyàn já pé owó ló máa ń lọ dé tó rí kí ni mo fẹ́ á lò ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí bí mo ṣe ní mò ń lọ báyìí ní mo kàn ráwọn àfáà kan ní wọ́n kàn ṣe sálẹ́ <laughs> wọ́n wọ́n fẹ́ àwọn àfáàyẹ torí wọ́n dúró pé ha irú àfáàyẹ tó ti fọ́ṣẹ́ lónìí báyìí wọ́n dúró àwa la ní ìjọ ọmọ àdúgbò wa lọmọ tó fẹ́ ṣe márèjì àwọn àfáàyẹ wọ́n máa àfáàyẹ wọ́n sì wà láyé wọn èkú ní kààrẹ́ ni kìí ṣe ìlú mi o kìí ṣe èkó kìí ṣe ìbàdàn kẹ máa rò pé ní tó jìnà ní àgbẹ̀dẹ̀ ìrìn bá ti fẹ́ gba àwọn owó àrámù yẹn òun gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rọ́lẹ́ ẹlẹ́dẹ̀gbẹ̀lẹ̀ kẹ́lẹ̀ àlàyé lẹ́sìn ní bùkátà sí wọn ò ní mọ̀ pé èèyàn yẹn ojú àbùkù ni wọ́n fi ń wò owó jẹ náà ni wọ́n ń fún wọn yẹn àjẹmọ́ jẹ o ẹ̀mọ owó tí o gbé lájẹmọ́ jẹ àtowó jẹ náà ọlọ́run kò ṣàánú wa mo fẹ́ lò ń bẹ̀ wípé ẹni bá fẹ́ fi mọ̀nà ń bẹ̀ yìí ó máa mọ̀nà ẹni tí ó sì ní mọ̀nà yìí kò ní mọ̀nà. náà O realize. so ẹjọ́ torí ọlọ́run irú ọmọ ẹ má gbàgbé ọ̀rọ̀ mo bá débẹ̀ o ẹni tó kún ọmọ ẹ̀kọ́ ní school muslim ìjọ yẹn ìbànújẹ́ ní jẹ fún ó ti gbàgbé ìgbésẹ̀ tó ń yẹn nítorí ọmọ ọ̀dọ̀ ni jẹ́ ń pè ní ìtẹríba ta tún lè islam ń ni wípé kò sí lára àti kíkúnlẹ̀ ìtẹríba ọ̀wọ̀ àti àpọ́nlé ibi tó wà ní tọ́ à ìgbọ́n kagbọ́rọ̀ sí yàn lẹ́nu ọmọ tó dọ̀bálẹ̀ fún wa ní ìsìn tani dákun lọ bá ń dákọ̀ wá bẹ̀ nígbà ẹ̀bẹ̀ pé kó lọ dá ẹ̀kọ́ kó lọ ra ẹ̀kọ́ múmu àtàkàrà tó lọ sójú ọ̀nà tó lọ wo bọ́ọ̀lù wọ́ọ̀kọ̀ fún lọ bọ́ sásìkò yẹn ẹni kò lọ dá kò lọ bá yẹra oúnjẹ tẹ́ ìjẹ́ wá nìkan bí aago méjì ààbọ̀ táàmì ẹni wọ́n gba wọ́kọ̀pù lọ́wọ́ ó wo gbogbo wọ́kọ̀pù máàcì yẹn tán ó ní ẹ́ Argentina àti France oúnjẹ fẹ́ wò bá pè báyìí àti Messi ta ló máa bẹ́ta náà méjèèjì ibẹ̀ ni. ìgbà tó délé ibi tí wọ́n ti ń tẹ̀kọ̀ ẹ̀kọ́ ti tán àkàrà ti tán wá padà dé ẹ̀kọ́ àtàkàrà dà wọ́n ní ó ti tán àtẹ̀kọ́ kí ló ń ṣe látàárọ̀ òun owó sọnù òun owó káàkiri àtọmọ tí ó dọ̀bálẹ̀ tí ò kúnlẹ̀ tó bẹ̀ níṣẹ́ tó ti lọ tó ti dé ọmọ ẹwọ higher institution ṣẹ̀pẹ́ àsìkò tó dá tí ó rọrùn fún student láti gbowó lé ní àkọ́kọ́ laptop àwọn nídìí laptop àwọn dọ́sì kan nídìí laptop kankan àwọn ọ̀rẹ́ kan fóònù ti tó àwọn ọ̀rẹ́ kan wà tí wọ́n ní láptọ̀pù tech manage yóò ní òun fẹ́ ra láptọ̀pù láptọ̀pù six hundred bí bàbá ẹ̀ bá ṣe bó bá ṣe rí bàbá ẹ̀ yóò lóko kòkó sí ó máa tájẹ́ tàsìkò tó kòkó fẹ́ jáde láptọ̀pù yẹn láptọ̀pù seven hundred and fifty thousand ni òye tó tiẹ̀ ṣíìpù ni pé bí one point five million wọ́n ń ta yóò sì kó wá kátálọ̀gù ọ̀nà òrì lórí sẹ́ẹ̀tì yóò lọ tẹ àwọn kọ tó há ìmọ̀ yẹn kàrí pé 2.5 billion tí ní so ilé tó ṣí ìpọ̀ ọmọ yẹn láàánú ni àwọn ètò lè ra ọ ní 75,000 wà ó owó yẹn tó bá ti gbà yóò kàn ra kó o lè tí èṣe yóò sì lọ ra ọ ní 75,000 yóò gbé wá tí òkú fi bẹ́ẹ̀ dáàmà tó bá dẹ̀ ní kẹ́nìkan bá owó náà sídẹ́ẹ̀tì yóò ṣẹ́jú sí i bí àwọn tó ń ṣe tàbí tó ń hákùrán fáwọn ọmọ tó jẹ́ pé fake four one nine làwọn náà tó ń ṣe yẹn náà tún wà o ọmọ yóò hákùrán lóṣù mẹ́fà gbọ́lẹ̀ lọ́mọ yẹn wà ọdún kèlò lẹ lọ́dún kẹta tó ti wà mí tó ti ń hákùrán kò rí há àwọn yẹn gúdù ní ẹ máa mú bọ̀ six months ni ó bá lo six months ó ní kẹ́ wá ṣe wòlímọ̀ ọmọ ti hákùrán nígbà tẹ bá débẹ̀ wọ́n ti kó pati ẹbu ọmọ yẹn wọ́n gbẹ̀rẹ̀ ti ná dáadáa ó ti lọ hásúrà kan sórí dáadáa níjọ́ yẹn kò sí tẹ́ béèrè bẹ́ẹ̀ ni wọ́n gbogbo bí wọ́n ti fẹ́ tẹ̀sì ẹ̀ ni wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ wọ́n ti há sórí tọ́mọ yẹn bá dé ibi tó wà ní ọdún ókè ápìsì ní bá a ka bí yóò wá máa jẹ ṣù gbígbóná torí ìyẹn tún wà dáadáa ní ẹ̀sìn torí páwọn èèyàn ń wá owó ọmọ kankan kò lè há Kùránì lásìkò kankan àbí àsìkò kan náà tí mo gbà lérò pé tẹ bá kó ọmọ mẹ́wàá lọ bì kan àyàfi tó bá wu ọlọ́run ló lè jẹ́ kí gbogbo wọn parí lẹ́ẹ̀kan náà tó yàtọ̀ sí ìwé kálukú ó parí quran ní àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé agbára àti ha alukuran tó ń kálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó ọmọ mi lè ha page kan ojú ewé kan lójúmọ́ ọmọ mi lè ha ojú ewé márùn-ún nígbà tí ọmọ mi ò sì lè ha ju ìlàjì ojú ewé half a page ẹsẹ̀ jọ kó wọn lọ tó ń kálukó máa mú fọ̀tọ̀ọ̀tọ̀ irú ọmọ yẹn tẹ́ àti rírọ ẹ̀ dáadáa wà bẹ́ẹ̀ làwọn ti ṣe wòlíì máa ń sùn lọ́ba kàbí àfáàrẹ̀ ti pè ṣáájú pé ẹjọ́ ọmọ yẹn ẹ̀mùrọ́jà abákọ́rọ̀ yẹn ò dúró dáadáa ẹ̀mọ́ bó òun mójútó ẹ̀mọ́ èèyàn dẹ̀ ní fẹ́ sọ pé àbá ọmọ yìí fọ́ wa náà ẹ̀mọ́ làáfà yẹn ní òkè òkè òkè tòyẹn náà tún wà rẹpẹtẹ nú ẹ̀sìn o so ohun tí mo sọ débẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé òun ni wípé ẹni tọ́lọ̀ bá fẹ́ fi mọ̀nà ẹni tọ́lọ̀ bá ti fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣe kí ni tó lè sọnù ẹni tọ́lọ̀ bá ṣì kò sẹ́ni tó lè fi mọ̀nà kí lọ́nà àbáyọ fáwa kò ní sọ ààbẹ lọ́hùn ní ìmọ̀nà Allahumma inni as'aluka huda wa tuqa wal afafa wal ghina ọlọ́mọ dínì wàsà dínì disney wà nú àdúrà tánàbí máa ń ṣe ṣẹ́wà lọ bí abẹ́ àdúrà ń ṣe lẹ́yìn ìran ẹ̀rì ìnà rí àti sọ ní ẹni húdà wà túkọ̀ wálé àfààfà wálé dínà olúwa ẹni asálùkálù húdà mò ń tọrọ ìmọ̀nà rẹ wà túkọ̀ mò ń tọrọ ìpáyà rẹ wálé àfààfà jẹ́ kí n lè wálé gìnà jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn hmm? Allahumma ya musarrif al-qulub sarrif qulubana ala ta'atik wa ya muqallib al-qulub sabbit qulubana ala olúwa rẹ̀ ló ọkàn wa ọwọ́ rẹ̀ ló wà ó máa yí síbi tó wù ọ́ ni yí ọkàn mi sí kí n lè máa ṣẹ̀sìn fi ọkàn mi rinlẹ̀ sínú ẹ̀sìn gbogbo ìwọ tó bá ti rí fóònù sí èméjì òròjú ń ṣe ọ́ láti wá kírun òròjú ń ṣe ọ́ láti náwó sẹ́sìn tó sì kún rẹ bá mú wọ́n àwọn àfáà ló fẹ́ pín owó yìí jẹ jàre wọ́n dẹ̀ sọ bí wọ́n fẹ́ fowó ṣe ìmọ̀ràn ṣẹ̀tọ́ nìyẹn àdúrà tó máa ṣe nìyẹn mùsọ́rí Fi, olùyí ọkàn padà rípánàbí iná kọ́lùdàlì ìsáàni fi ìsbẹ̀ àìní min ọwọ́ ọlọ́run lọ́kàn wá wà bó ṣe wù ní yìí ẹ̀yin gan mọ̀ rí bá ṣe jọ jókòó yìí tó ń wò mí àbí tó ń gbọ́ mi ẹ wo nǹkan tí ọkàn ti rò igba lórí ìjókòó yìí màá súnmi yàlẹ̀ kọlùbù àwọn a àdédé fi ọkàn ní ọkàn nínú èdè lárúbáwá kọ́líbù lọkàn jẹ nǹkan tó máa ń yí wọn kò dédé di pé wọn ń pè ní tó ń yí torí pé ọkàn yìí dúró sójú kan wàlẹ̀ ajínigbà lè ka lè ìmáànù yazidu wa yankus ìgbàgbọ́ máa lékún máa dínkù ní kò lè dúró sójú kan yóò máa lékún bí tọ́ à pẹ̀lú ìmọ̀tẹ̀ láṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ẹ ṣe báyìí ṣe ẹ má ṣe òde bẹ́ẹ̀ wàránkùsù bìlì máa ṣìyà yóò máa dínkù pẹ̀lú mọ́mọ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ló bá ṣe tẹ̀lé àṣẹ ọlọ́run sí ní mọ́nì rẹ̀ ó ga sí bó ṣe ń yapa ẹ̀ sí ní mọ́nì rẹ̀ ó máa yọ̀rọ̀ sí ibi tí wọ́n fẹ́ lòun pọ́kàn wa tá a ti ro ìgbà yẹn ni pé èwo làwọn fẹ́ mú bẹ̀ nínú àwọn tọ́kàn wa ń ròyìn ibi tá a ti wá mọ ẹbẹ lọ ni pé èyí tó bá mú ní kọ́lọ̀n ṣe kíni kó darí ọkàn wa sí èyí tó bá mú ní kọ́lọ̀n fi ọkàn wa rinlẹ̀ sórí ẹ̀ èmi ti rí ẹnìkan gbọ́dẹ̀ kó ti kú ní kọ́lọ̀n bá ní foríjì ní mọ́ṣáláṣí tó bá ti wá ní ṣúgbì ó ń dàrún kí ni gbogbo ìgbà tó wá ti wá mọ́ṣáláṣí ó ń dàrún kí jẹ́ mọ́ tó fà á tó fi ń dàrún kí tí ò fi kírun lẹ́yìn wa mọ́ ó ní làdáni tó mọ́ tí mọ́ bá ṣe alágbà tó náà ni alágbà tẹ̀lé ọlọ́lẹ́ọdá rọ́bà náà alákàlẹ̀ àndù mọ́ ò ṣe mọ́ ní mọ́sùkì nǹkan ẹ̀ ló fi wá bí nínú tó ní irú ìrànwọ́ ni wọ́n tó ń kí kí làdáni mọ́ mọ́ ṣe rọ́bà náà alákàlẹ̀ àndù ó dẹ̀ ó sì mú ọmọ ìdíwọ́jọ́ wá mọ́ṣáláṣí tí gbogbo wa ti kírun tán ní ẹ̀ṣẹ̀ wádé yóò fọ́ mẹ́sẹ́gbẹ̀ wọn mọ̀ dáhùn wọn kí ẹ wo nǹkan ẹyọ kan tó rò pé kí ló dé tí làdáni ò máa ṣe kó máa mú tí mọ́mù bá sọ pé yẹ́sẹ́ kò gbọ́rọ̀ ìmọ́mù tó fi yọ rẹ̀ ilé rẹ̀ tó wá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí gangan kò lè gbé láti ilé rẹ̀ sí mọ́ṣáláṣí kò lè gbé ju 15 steps ìṣísẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ìṣísẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún kó kàn rìn báyìí maximum nìyẹn tó lè gbé o tó fi máa wọ̀ mọ́sí wàláì yóò wà mọ̀ mọ̀ pé tábà ti tán yóò wá yóò abẹ́rẹ́ ẹ̀rùn tiẹ̀ kí ló fà á ní wọn mọ̀làdá ní wọn jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ kó mọ̀ ṣe sẹ̀mí aláǹdárabaná akálẹ̀ amú ẹ wo nǹkan ẹ wá wo tó wà nínú fúnra rẹ̀ ló ṣe kí ni ọlọ́run òun ò fẹ́ gbogbo ìyá dẹ̀ jí mọ́ṣáláṣí ọlọ́run kó ní bùkátà sí kámọ̀ bẹ́lọ̀ kó mọ̀ yọ̀wá ní dára islam that is the theme or the import of my message this morning pàtàkì ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ni kálukú wa máa bẹ lọ́hùn ká má sọnù ẹ má gbàgbé bí mo fi bẹ̀rẹ̀ pé àsìkò tí nàìjíríà wà ẹlẹ́gẹ́ ọ̀rọ̀ banditry kidnapping ọ̀rọ̀ àwọn agbénipa àti àwọn gbénipamọ́gbowó àti àwọn ológun sùmọ̀mí ìjọba ológun sùmọ̀mí làwọn tó máa ń wọ̀lú lóru wọ́n sọ ọ́nà sílùú wọ́n máa da ẹ̀rí pọ̀pọ̀lọ ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn ó mọ kẹ́mi rẹ̀ ó máa mì nípa Islam ó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú Islam ẹ̀sìn yẹn ẹ̀sìn burúkú ni o ẹ̀rùpá àwọn mùsùlùmí kan ọláwọn lọ ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá àwọn ti fẹ́ padà wọ́n tẹ̀ ti padà síbi ẹbọ wọ́n torí pé ẹ̀sìn yìí ẹ̀sìn wàhálà ni ẹ̀sìn yìí ò da àwọn ló ń pààyàn àwọn ló ń ṣe gbogbo àwọn tí wọ́n wá mú tí wọ́n ṣe mùsùlùmí tó wà lára wọn yẹn kò ní rí tẹ bá sọ fún náà yóò ní hmm, àwọn wọn kọ lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn ló kó wa lásìkò yí àsìkò téèyàn gbọ́dọ̀ dúró déédéé ní kẹ́sìn òye ni àìjẹ́bẹ̀ yóò di nǹkan mi o kò sì sí tó fa èyí o téèyàn fi lè kúrò ànímọ̀ àìmọ̀kan ìkejì àìtó ìmọ̀ the most dangerous set of people are the so-called elites àwọn tí wọ́n bu tí wọ́n tọ̀rọ̀ wọn léwu fún àwùjọ mùsùlùmí o ni àwọn tá ń pè ní àwọn tó lajú ìyẹn làwọn tó lọ skul tó kàwé gbogbo àwọn tó lọ yunifásitì yẹn tí wọ́n jẹ́ mùsùlùmí yẹn àwọn ni wọ́n léwu jù fún àwùjọ mùsùlùmí tí ẹni pé mo ní gbogbo mi yọ ẹnìkan lẹ̀ torí pé ìṣesí wọn ó máa máa ní ìlapa lórí àwùjọ their conduct, their behavior, their speech, ọ̀rọ̀ wọn, ìṣe wọn, ìhùwàsí wọn yóò mọ̀ nílàpá lórí àwùjọ. Nígbà tẹ́nì kan bá jẹ́ pòfẹ́sọ̀ ládùúgbò tó jẹ́ Muslim tó ní ọ̀rọ̀ ìsìn olé tó bẹ̀yẹn bóyá bẹ̀ ti fi jẹ sí àbá àfijọba àbá àfijẹ́ oyè ní mosque abáfíjẹ gangan ó dẹ̀ jẹ́ mùsùlùmí kí wọ́n pé iṣẹ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó tẹ̀lé wọ́n ti jẹ́ sọ pé kò lájú ni àbí òní máa bẹ́ tó ti lọ ní èbó tó dé àwọn àwùjọ yẹn àwọn elite wọ́n ní ìlàpà tó pọ̀ nínú ẹ̀sìn torí pé ẹnu wọn tú ọ̀rọ̀ wọ́n sì dókè. Okay àwọn lọ́pọ̀lọpọ̀ sì ń wò ọ̀pọ̀lọpọ̀ gan ọmọ wọn àwọn ni wọ́n kó fún they be their mentors àwọn ni wọ́n jẹ́ àwòkọ́ṣe fáwọn èèyàn láwùjọ torí náà àfi ká lọ fún kíni fún ìtọ́sọ́nà ọlọ́run ṣe wá ní ẹni tí ó jẹ́ okùnfà ìṣìnà fáwọn èèyàn ọlọ́run ṣe wá ní okùnfà ìtọ́sọ́nà ọlọ́run kó ṣàánú wa ní àkótán ìtàǹsọ láàárọ̀ ẹni pé kálukú wa ká gbìyànjú ká máa bẹ lọ́n fún ìtọ́sọ́nà bá ṣe ń tọrọ owó torí mi ò rò pé nìkan wà nílẹ̀ Yorùbá ìbáyìí tí ìtọrọ owó láàrin wa báyìí tí ìtọrọ owó kò ní tọrọ pé Ọlọ́run jẹ́ ní ọgbà jẹ́jẹ ní ó fún mi rárá mi ò rò pé nìkan wà owó yẹn lè sọ wá ó lè ṣì wá lọ́nà torí pé nígbà tó owó yẹn bẹ́ẹ̀ dé tá a fi ń wo owó yẹn báyìí nǹkan kan tí ó jẹ ẹbọ lè débi ọ̀rọ̀ owó yẹn ṣùgbọ́n torí pẹ́ mi wá wà ń bẹ̀ táwọn náà dẹ̀wò pé àdúrà tó fẹ́ gbà èèyàn lè rẹ̀ di máa béèrè fún ìtọ́sọ́nà gbogbo ọmọ bíbí èèyàn lè ara ẹ̀ sọ gbogbo báǹkì láyé máa ń tọrọ nínú dáadáa lọ́dọ̀ ọlọ́run ló lè sọ wá di padà àyàfi ká béèrè fún kíni ìmọ̀ náà ní gbogbo ìgbà ọlọ́run kó mọ́ṣì wà lọ́nà ọlọ́run kó fi wá mọ̀nà kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ mm, sójú ọ̀nà Islam kó fìdí wa múlẹ̀ lójú ọ̀nà Islam kó jẹ́ kí ọkàn wa dúró ṣinṣin lójú ọ̀nà Islam اللهم إنا نسألك الاستقامة اللهم أتنا الاستقامة اللهم كفو عنك وششن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم الله ورحمة الله وبركاته جزاكم الله خير هل من سؤال؟ لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا wọ́n ní ìjọba tó ń gbé ìlàbàlà kọta gbọ́lá ọ̀rọ̀ yìí tó yìí tó